Amen. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا إلا بإذن الله ويتعلمون ما ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملكين ببابل ببابل هاروت وماروت حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون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 ẹni tọ́lọ́ bá láti bá máa jẹ́ kẹ̀ fún ọkọ̀ wa lọ́n bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ jẹ́ wọn àwọn ìtọ́ kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè fún gbara rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gbara rẹ̀ lẹ̀ tí yóò lè sàyà gbangba kó nípò kan láti fi gbara àwọn lẹ̀ níbi ìyá subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọmọkùnbi ẹbọ tàbí ọkàn tọmọkùnbi wa mànàfíkì àfi ìjọkùn sàlásùpọ̀ àtàlà bẹ́ẹ̀ kọjọ ọjà rè kọmọjọ ọjà pé ntẹ́mi àtẹ̀yìn ọmọ sọ ìyọ́ ọ̀rọ̀ sí nkàtà máa sí tàbí ntà máa sí ìyọ́ ọ̀rọ̀ sí nkàtà máa sọ kọ́dà kún kọ́ ọlọ́jà kún sọ rẹ̀ gbogbo gbala awọ́ra sẹ̀ pé àjẹ́ àmọ́ ọ̀gá orin ni mọ̀jẹ̀ agbábẹ̀dọ̀ máa ná ọlọ́jà kún sọ rẹ̀ ntẹ́nu ọ̀kan wá fílẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sá abanigbọ́jú bá a ṣe ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé àwọn ìran tó yàtọ̀ sí ìran ọmọnà bíi adama tí Allah subhanahu wa ta'ala tó tún dá tí a jẹ́ àlìjẹ̀nu báwo ni wọ́n ṣe máa ń sọsẹ́ àwọn sẹ́wò sí ní bẹ́lẹ́wọ̀ wọn bóun ní ayé wọn ṣe rí tọ́já pé eléyìí tí yàn bá ti gbọ́ yé ìsinmi ti débà bí idnillahi ta'ala àwọn sọ̀rọ̀ bọ́ nípa wípé àwọn àlìjànú yàtàṣákẹ̀lún wọ̀yàtàṣọ́wọ̀rún wọ̀yàtàmẹ́fẹ̀lún ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró ni pé àwọn àlìjànú wọ́n máa ń pa àwọ̀ọ̀dà tí wọ́n bá wá pàwọ̀dà àlìjànú níbọ̀lọ̀ ń sì dá gangan ó lè chẹ́njì sí nǹkan mi a sì jẹ́ àgbọ́yé pé nǹkan mi tí ó chẹ́njì sí ṣé gbólóhùn kan lọ́n fi màwọn tí wọ́n fi ń chẹ́ǹjì bẹ́ẹ̀ ni àbí kí wọ́n lè máa chẹ́ǹjì ọlọ́run dá máa wọn láti lẹ̀ asàlẹ̀ èrè jẹjọ ṣùgbọ́n inṣàlá ò lé ní afẹ́bọ́ sí ọ̀bọ ibi tí àwọn omi máa pín sí lórí ọ̀rọ̀ rírí àlìjẹ̀nu àkọ́kọ́ jùmúrù ilẹ̀ ilẹ̀ min salafi hadhihi umma ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n jẹ́ àfa tí wọ́n ti ṣáájú wa lọ tí wọ́n jẹ́ àfẹ́ ẹ̀sìn wọ́n ṣe àfi ti àlámẹ́rì síbi wípé àwọn àlìjẹ̀nú yọ̀rọ̀n idha tashakkalu fi ghayri suratihim al-asliya wala ala khilqatihim al-asliya tí àlìjẹ̀nú bá chẹ́ngì kúrò ní bọ́lọ̀ ń ṣe dá gangan èèyàn àwọn èèyàn lè rí láwọn àsìkò kan sásìkò kejì wọ́n lè tọ́ba chéǹjì láti ẹ̀dá bọ́lọ̀ ń ṣe dá gangan láti gbilẹ̀ sí nǹkan mi èèyàn lè mẹ́rin ń gbà mí àwọn ẹ̀sìn lè rí ń gbà mí kìí ṣe pé náà ni ó rí àwọn díẹ̀ náà làwọn tí a tún lè rí lẹ́yìn tó bá wọ́lọ́ lájẹ́ kí wọ́n rí ká má tí ì kó mi ọ̀rọ̀ wọ̀nyí ta àwọn olóò àlérí àwọn ànábì ọlọ́run lérí àwọn èèyàn náà tí èsì ànábì ọlọ́run náà wọ́n lérí ṣùgbọ́n lábẹ́ ẹgbẹ́ àgbọ̀yé wípé àwọn èèyàn yìí wọn ò fi tìsí wípé àlìjànú ṣe é rí pẹ̀lú àwòrán bọ́lọ̀ ṣe dá gangan tọ́jẹ́ ti ìpìlẹ̀ ojú kan nìyẹn ojú kejì ni wípé tá a bá gbọ́ ọ̀rọ̀ yìí pé àlìjẹ̀nu ṣe é rí tó bá ti ṣùgbọ́n fi ìbádìlẹ̀ àwòkọ́t láwọn àsìkò kan míì ó mì pé àlìjẹ̀nu ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè dì téèyàn ò sì pálíjẹ̀nu ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ilé lè chẹ́ǹgì sí téèyàn ò sì fura ìgbà míì sì ń bẹ tí ni pé àlìjẹ̀nù láyọ̀ wọn ò ṣe é rí àyàfi fún àwọn ànábì nìkan táwọn ànábì náà bá sì rí wọn wọ́n rí wọn lórí súrọ̀ tí wọ́n chẹ́ǹjì sí ni kìí ṣe lórí àwòrán wọn àpilẹ̀ ṣùgbọ́n pọ́n àbí àlámà kankan ó rí wọn ànábì nìkan ló lè rí wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu ní àwọn tí a lọ síbi ọ̀rọ̀ yìí oni imaamu wa shafi'i rahimahullah rahmatan wasi'a àti ibn hazim àtàmínú àwọn afá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé alìjẹnu chẹ́ǹgì kò chẹ́ǹgì kìí ṣe tó ṣe rí annabi ni annabi alìjẹnu ò abadan nítorí pé lọ́dọ̀ ti wọn àwọn ọ̀gbà pé àbára ni wọn wọ́n gbà pé alìjẹnu wọ́n gbà pé bí afẹ́fẹ́ nǹkan kan tí ò ṣe é rí tí ò ṣe é dìmọ̀ ó ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni wípé àlìjẹ̀nu ṣe é rí kọ́dà ṣùgbọ́n fún àwọn ànábì ọlọ́run nìkan ni àtàwọn kọ̀ọ̀kan nínú àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá wá rí hàn wọ́n ó rí hàn lórí bọ́lọ̀ ti dá wọn ntọ́rọ̀ tí a fi yàtọ̀ náà ṣùgbọ́n gbàtà wọn fún àwọn ọ̀rọ̀ ìlọrùn gbọ́ èwo because nísìn à ń sọ̀rọ̀ nípa alámùlìjì ní ilé ayé àwọn àlìjànú èso àtàmà rẹ̀ tọ́lá ń sọ̀rọ̀ nípa ilé ayé wọn téèyàn òfin ní ijó ìsọkúsọ ajẹ́ wípé èèyàn ma yẹ̀dúrù ìnsán haúlà kìtàbí wa sunna láàrin Qur'an àti ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam ibẹ̀yẹn náà lèyàn ti lè rìn téèyàn òfin ní ìfẹsẹ̀ kọ́ tí òfin ní ma wí kúwì awa wọ̀rọ̀ a rí wípé àwọn ẹ̀rí tá a mú wa èyí tí ń bá kì í bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àkọ́kọ́ tá a bá ní Allah subhanahu wa ta'ala wọ́n sọ̀rọ̀ àlùbánu wípé innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum èṣù àtàmà rẹ̀ wọ́n rí níbi táyé ò rí wọn eré ní àmọ́ mọ́mú Ṣáfi'í ò ní wọ́n gbá mú ṣùgbọ́n wọn àfa àbá túmọ̀ rẹ̀ padà wípé mọ̀rọ́dù bẹ̀yẹ ni wípé wọ́n rí yín níbẹ̀ mi ọlọ́run ṣe dá wọn gangan tí ó jẹ́ pé kò sí fẹ́yìn ká ẹ lè rí kí ni ìtumọ̀ fún wa wa ta'ala gbogbo nǹkan tí ń jẹ́ kí nǹkan kọ̀ọ̀kan kọ́ máa ní in tí ó tún jùlọ ó sì ń jẹ́ nǹkan kọ̀ọ̀kan máa tún ní nǹkan tí ó máa kéré sí nǹkan nǹkan kò sì kéré kéré láyé àgbẹ̀pẹ̀ nǹkan tó kéré jùlọ náà tó wà ṣùgbọ́n tọ́mọ̀ náà ni Allah subhanahu wa ta'ala ìdán àwọn àlìjẹ̀nú ò ṣe é rí pẹ̀lú bọ́lá wọn bá sì dá wọn gẹ̀ẹ́gẹ̀ẹ́ ni túmọ̀ rẹ̀ ó ní wípé agbára tọ́mọ̀ fi lè rí wọn tó fi lè rí wọn gẹ́gẹ́ báyìí ọlọ́run ọ̀dá sí Allah èèyàn yọ̀ dànù tàbí kéèyàn òkú dànù èèyàn ò lè rí ẹ nírìírí nírìírí wípé à jẹ́ àjọ wa bọ̀wọ́ eléyìí ó jẹ́ àkọ́kọ́ mọ̀ wípé gbogbo àti ẹ̀ ń lo àlìjẹ̀nù ńgbà tí àlìjẹ̀nù di nǹkan mímì ń rí kìí ṣe ohun gangan ìpìlẹ̀ onírì yẹn ọ̀kan nínú àwọn ọmọ akéwubú kọ́lọ̀ ń jó lè túbá níbàdàn náà wọ́n tóbi méjì mẹ́ta mẹ́rin wọ́n wá ní àfẹ́ sinankali kan wọ́n fẹ́ fi wówó ni o wọ́n fẹ́ wá nǹkan ni o wọ́n wá bẹ̀rẹ̀ nankali wọ́n náà ń fa ó gbàjẹ́ náà ó sì fún wa ṣùgbọ́n káwọn tó lè bẹ̀rẹ̀ nǹkan yìí in tó kù nù nǹkan táwọn kó jọ oníkọ́ jẹ́ ẹ̀jẹ̀ egbin wọn làwọn sì wá gẹ́ẹ̀tì egbin o ọ̀kan ni wọ́n lọ abà wọn ọlọ́sọ fáwọn ọdẹ tí wọ́n ń káàkiri bẹ̀ pé ẹ̀dàkùn tẹ́ bábà rí ìgbà egbin kankan gbà wo torí ẹ̀jẹ̀ rẹ̀ ní ìsìn oní agbọ́dọ̀ fi ṣe ìpara tí wọ́n yẹ máa rárá tí wọ́n bá ti ń fún àlìjàn náà lọ wọ́n wà lórí eléyìí títí bẹ́ẹ̀ nìkan ṣe kọ́ọ̀lù wọn lọ pé àwọn bá rí egbin o tó sì jẹ́ wípé kẹ́jẹ́ rẹ̀ tó di pé yọ́ọ̀mà di pé yọ́ọ̀mà gan o à ń rí jú à ń ṣe gangan o wọ́n sá tàfà ni wọ́n sì tàfà ní ọba bẹ̀rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńgbà tí wọ́n fa ní tí wọ́n fa yìí wọ́n ń gbọ́ pẹ́ ó ti pẹ́ lọ́ba di wípé àwọn ò òrùlé kankan mọ́ lórí ilé nígbà tó yẹ pé wọ́n ti sí òkè tó yẹ pé àwọn àwọn sánmà dẹ̀rẹ́tì àṣà tó ń bá dáwọn ń kò sí wàhálà ẹnu ẹlẹ́wà lónìí wọ́n níbọ̀ pẹ́ nàbàrà àwọn ń ta ọkùsù àlà ibà sọ́sì ń bẹ̀rọ̀ àwọn láti inú ilé ń bò ṣe sà kọ̀ sásọ lọ́rùn wọn má bí kí ní ìgbé ìgbà ṣòkòtò máwọn ń di wàhálà ilé gbóngbàlùkù ṣe ju ìwé ọwọ́ rẹ̀ ti fi ń ka ìkàpà ti ń ká bí wọ́n ṣe rẹ̀ náà ń bẹ ìfarapẹ́ rẹ̀ ó sì kí ni o ìfarapẹ́ rẹ̀ ń bẹ nípa wípé alìjẹnu ẹ̀dá bí ẹ ṣe rí asílámù ò ṣe é rí gangan nàfẹ́ fàyọ ṣùgbọ́n tí wọ́n bá chẹ́ǹjì sí nǹkan mi ìbẹ̀rẹ̀ ohun tí wọ́n jẹ̀ lórí ó ní ojú 15 ó ní gàgàgà ó chẹ́ǹjì sí nǹkan mi ṣùgbọ́n èyí tó chẹ́ǹjì sí bó bá ṣe fẹ́ dẹ́rùbà àyẹ̀ sí bẹ́ẹ̀ ni èyí tó chẹ́ǹjì sí yóò ṣe rí kọ́ọ̀tù ẹgbẹ́ kọfẹ́ dẹ́rùbà àyẹ̀ tó yẹ kó dọ́gbọ́n fi lúmọ̀ àwọn èèyàn ni ó lè chẹ́ǹjì sẹ́ni tí ó rẹwà jù láàrin àwọn èèyàn nígbà mi ó ti ṣe ń bó burú jù eléyìí ṣẹlẹ̀ sọ́kàn náà bàbá wa mo fọkọ̀ bọ̀ láṣìírí torí pé ọlọ́run ti kẹwọn púpọ̀ ní ìsìn wọ́n sì ti padà síbi tọlọ́run ṣùgbọ́n lọ́run fẹlẹ́ iná fà wọ́n létí yìí fẹ́ sọ ìlú tí wà kọ́dà ti di àgbà ọ̀mọ̀wé lẹ́nì wọ́n ń bòdì pé à ń ṣiṣẹ́ ìjọba iná yọ owó tá a fi ń wọkọ̀ lọ bí iṣẹ́ kò ní fẹ́ kankan mọ́ nà wọ́n á rìn ó làwọn tí wọ́n dúró ní tí ọlọ́run tí wọ́n wọn láwọn àgbàyà sára àwọn lọ́wọ́ wọn ní àná kan pé ntọ́ máa fàrí o òbúrú bóòlù àṣẹ àfàgbà àwọn ọ̀bọ̀ àwọn fọ̀ ní àwọn nǹkan kan hàn ọ̀hàn hàn hàn ń kan ọ̀fọ̀ ntọ́ bá fọ̀ wọn èé dà sínú agbada irú ìjẹ́ fi máa gbẹ́bọ̀ ẹ̀yọ́ agbára nìka àtijọ́ ibẹ̀ ni wọ́n lọ bọ́bá tí yàn tún tàbí gbọ́dọ̀ kan lẹ́ ibẹ̀ lọ́ dà sí a ṣe wà fún ọ ní tó máa fà kó tó di wípé ẹni tí ọyọ sí yọ sí ọṣù pé bá ń fa nǹkan kọ́dà pátá lásán báyìí kò gbọ́dọ̀ sí lára rẹ ìhò là máa ń fà ààyè sí ìfà àti bàbá ìsá bẹ̀rẹ̀ sí gba àwọn kìnnìyàn nígbà tí ó hàn tún tán ọ̀dànù agbada wọn wá gbé lọ ilé àlàpà kan wọn sá gbé bẹ èyí tí wọn wá fún ọ tí wọn máa fà ń bẹ̀rẹ̀ wọn wọn ń fà jẹmọ́ra ebi bá àti ẹ̀ kéwu à ń gbọ́ kéwu náà àwọn tí wọn kéwu níjó la gbọ́ rí pé nù kéwu ní ìyá jágàràgà sàǹbàrí rírí níjó la tí ó tún gan tí ó lẹ́nu jọ̀rọ̀ tí a gbé ọ̀rọ̀ rí lélẹ́ yà sẹ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kí ni gbogbo eléyàn ìkọ́ pọ́ùn gbé máìkì lọ́wọ́ yọ́ọ́ máa bá ní sọ̀rọ̀ ìyẹn kí ni wọn àwọn tẹ́lẹ̀ ìmọ̀ sọ kìnnì kan làkàlùkù làkà láàzà ayé kìnnì kan kankan sí sí nǹkan rẹ nu. naam naam ẹ ẹ àwọn yóò sì jókòó wọn sọ pé àwọn ń gbọ́rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ lè tẹ ń gbọn nfa wà kópa àgbàbà láwọn nfa nfa wọn nfa tí wọn bá ti fa lọ sáà bíi torí pé wọn fà látàárọ̀ di òru yẹn gbọ́dọ̀ fà. wọ́n tan kándù sọ́dọ̀ bí wọ́n sì bá ẹyọ tó bá ti ṣe sà wọ́n kọ̀wọ́ bọnú àǹtù ọ̀ dàsára wọ́n ma fi para wọ́n tún ma fa ti ń fa lọ ó sì sọtúmọ̀ àǹtù nǹkan tí wọ́n ń fa náà ẹ̀tí ń dàra ẹ̀fọn ṣùgbọ́n wọ́n yìí pé ọba ti ń fa ń tọ́ ń ìlọ ma fi àǹtù yàrá wọ́n ti ọ̀nà ń fa lọ fúnra wọn wọ́n ń fa lọ ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò fẹ́ ìjọ bí ẹni pé àbẹ́lẹ̀ kankan jókòó tó rò ní ṣùgbọ́n jọ́nà náà ó ń fi ń kìlọ̀ fáwọn ọ̀dọ́ bàbá kan ń bẹ tí àjọ ìjókòó pàápọ̀ tí ètí tó sún ní ìsìn bàbá yìí ti lé ní eighty years bàbá ń wá ń ṣàdúrà wípé ọlọ́run ṣàánú wọn níbi tọ́jú orí òun dé yìí mọ́jọ́ òun ọwọ́ wà kúwà bèlè pé òun rí ìkúrì àṣẹ ń bá wà kúwà náà yóò rí ìkúrì nígbà ọ̀pẹ́ lariwo bá sọ mọ́lẹ́lẹ́rìí tààjọ gba àdúrà òun ni Abu Khadija yìí àjọ wà ní jókòó ni bàbá díẹ̀ sẹ̀ ń jókòó bàbá náà wà ń sàdúrà pé àtàwa náà wà tẹ̀yọ́ màmí náà iná ò ní ìwàkúwà kò ní wí bèlè gbáfì àrígi ni o àyẹ̀bọ́ ni Abu Khadija bó lè sàdúrà náà àwa ń bẹ́ ń bí àlámẹ́rì kọ̀pẹ́ bí ariwo ṣe tọ́nu olè olè olè olè nẹ́sà lé olè bọ́ ọwọ́ tí wọ́n fẹ́ mú olè bó ń ṣe fo ìgànnà pa sínú ilé àlàpàtì wọn kọ́ pàtì tí bàbá wọn ní àwọn àwọn òpin kíní burúkú yìí ọ̀tọ̀ ní táwọn ṣe ní táwọn ṣe kọ́mọ̀tì ẹ̀fẹ́ làwọn nàbà fẹnu fẹ́ kíní kándù pa pé bọ́bá jẹ́ pé wọn àbá tí yéé bá wèrè orí ibu tiẹ̀ lọ ni káyìn ìdálé nígbà àwọn ó tún un kándù ń tàn padà táwọn ọmọ àbáṣe táwọn ń fà lọ ilé tí a pa ìwò sìmìnà tó wà pé kí wọ́n mọ̀ ti ẹ̀rá wọn báyìí ní òwò àsọ̀rọ̀ wọn náà ní tọ́ ọ̀bọ̀ òun kù máa kẹ́ àfi jàù ló kó nu ọtí agbada agbára ti fọ́ gbogbo wọn tún ti dàálẹ̀ bí ó tàn àwọn ẹ̀dá ọ̀sá ṣe rú ọmọ náà náà sá àwọn ọ̀sá dùn tí gbogbo ọ̀sá ibi lọ́gbà ìwọ̀n ìdàgbà ó ti fọ́nà wọn sá wòye ti wọn ò olè àbátan káńtù padà ní ẹ bá bẹ̀rẹ̀ sí nfàǹtẹ́ nfà lọ àṣẹ tí ẹ bá ti nfàǹtẹ́ nfà yìí ẹ̀jẹ̀ wọn máa gbẹ àǹtú ẹni àlìjẹ̀nu wọn máa ń la padà dípò tí ẹ máa ń la tí ẹ máa ń la ẹ̀jẹ̀ ara wọn àǹtú ni ní ẹ bá nfàǹtẹ́ nfà ó sì jẹ̀wọ́ fún àwọn sọ́dẹ̀ gbogbo bẹ́ẹ̀ fún lára bá ń gbóná ń bọ̀ mọ́sádàkú ọ̀nà wọn máa kama bí wọ́n wọ́n kílé nǹkan kan ń dàjí sáǹkà kí ń gbà wọn nígbà ilé àlàpàá ni wọ́n ní wàá gbọ́n bóde ń bẹ̀ ó wọ́n kú màá kankan mọ́ gbogbo aládùúgbò wa fún pé ah, babalágbẹ́jẹ́ ní ìkíní kan títí ń bọ̀ sá wọ́n sá ntọ́jú wọn famisi ńlá afẹjẹsí ńlá wọ́n sá padà jìn rọlẹ̀ nígbà wàá jìnnà náà wàá rántí ntáwọn sẹsẹ wàá ṣe kẹ́yìn gbá ah, ntáwọn ń ṣeré ní pé wọ́n sá mọ́tì jẹ wọ́n sọ̀rọ̀ torí pé àwọn ò tí ì lè gbé ẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn yìí ó sì lè gbé wọn jẹ́yàn wọ́n sàn tọ́lọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí tàn sáà ń gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ gbẹ́jẹ̀ kò tó kí ara wá sílẹ̀ ẹni wọn padà ń sọ ń gbà náà pé lẹ́yìn ìgbà tàn dáadáa inú lọ́lọ́run sẹ́ wà á kí àwọn àárakọ̀ àkọ́lé àlọ́ maka na wà ń kó tán wà lónìí ẹ̀yin ọ̀dọ́ yìí bàbá àkókò wọ́n ṣe é rí ṣùgbọ́n kéèṣe lórí àwòrán bọ́lọ̀ ń ṣe dá wọn yatashakkalun eléyìí sì ni ẹ̀rí báàkì jù torí ànábì orí àlìjẹ̀nù Abu Hurairah orí àlìjẹ̀nù àwọn tí wọ́n sọ wípé ẹnìkan kò rí àlìjẹ̀nù àti ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ padà sẹ́nu wọn ó ti wà báwọn àwọn tí wọ́n sọ pé àlìjẹ̀nù ò ṣe é rí ìtú ọ̀rọ̀ wọn sọ náà àyè tí wọ́n mẹ́rin pé àṣẹ ń tẹ́yìn náà mí ní pé wọ́n ò ṣe é rí lórí súrọ̀ wọn ìpìlẹ̀ tábọ́ wá sọ àwọ̀ àfò ibi tá a bọ̀ sí ni wípé lára tàṣákùlù wọn gbà mí lára lára tàṣákùlù àlìjẹ̀nù gbà mí ìgbà mi ń bẹ wípé àlìjẹ̀nù lè má fi ara hàn nípa pé ó gbé àwọ̀wọ̀ tọ́jẹ́ wípé ṣùgbọ́n ohun iná tó pín méjì nítorí pé àjẹ̀nù mùsùlùmí ń bẹ́nu wọn kèfèrí ń bẹ́nu wọn ohun a máa tẹnu kèfèrí wọn jáde a máa tẹnu mùsùlùmí wọn jáde bóò la ṣe fẹ́ kí àárín aláàdọ́wùlì kìtàbù wà súnà lórí qala Allahu qala àkọ́kọ́ a ti sọ pé àlìjẹ̀nù lè chẹ́ǹgì sí nǹkan mìíràn àyàn tí jìsí kíni o sí nǹkan mi ọ̀rọ̀ yìí ẹ ń tọ́sẹ̀lẹ̀ mi wọ́n ti kú ní ìsìn ọ̀kan náà wa ni torí à ń bọ̀ nípa pé lára tàṣàkúrú àlìjẹ̀nà ìyíra padà ń gbà mí òun náà ni mo fẹ́ ká máa bá wọn kankan yé o àlìjànnú lè yíra padà tí ó di nǹkan abẹ̀mí ní ìlódìdí ó sì lè yíra padà tí ó di nǹkan kí là ń pe jàmọ́dù nǹkan ọ̀bọ̀rọ̀ gidi tí ó dìgí kọ́ra tí ó lè so ọfẹ́ páàsì náà rán sódìdí ìlú kan ó di mango ìgbà míì sí ìbẹ̀tọ́jẹ́ pé yóò kò òun nǹkan abẹ̀mí ni yóò máa operate látara rẹ̀ ní sèmà lillahi alhamdi ọwọ́ pé ìlú ń fẹ́ sí díẹ̀díẹ̀ yìí ọwọ́ pa àwọn nǹkan bújọ́n àti pàtí ìsìláàmù tòótọ́ tá a ṣẹ̀ṣẹ̀ rí náà ń rí ìrànpọ̀ pa àwọn nǹkan mí ṣẹ̀ṣẹ̀ wà yé àwọn ẹranko kan bẹ tó jẹ́ pé àlìjẹ̀nú máa tètè kó sí àwọn la tí wọ́n bá ti dàgbà dé àyè kan àwọn ẹranko kan bẹ tó jẹ́ wípé ọ̀dàgbà o kò dàgbà o àjọsá máa kó sí wọn la à ń bọ̀ mẹ́lẹ́ lọ́nà ṣùgbọ́n afẹ́sọ̀ à ń pa oòrùn àjọ̀nà máa fòun ránṣẹ́ kílẹ̀ rí wa jaa fil inda bi awana rahimahullah الله wasi'a qala قال الإمام أبو awana حدثنا عباس الدوري قال حدثنا أمية ابن بسطام قال حدثنا زيد ابن الزريع استغفر الله يزيد ابن الزريع قال حدثنا روح ابن القاسم عن سهيل riwaya imam muslim náà gbà wá ṣùgbọ́n Abu Awana àáfà ló jẹ́ fún imam bukhari àáfà ló jẹ́ fún imam muslim náà iskoto abbas aduri ń bẹ́ ń ti riwaya ti imam imam muslim nígbà tí wọ́n fẹ́ gbà wọ́n ní hadathana umayya ibn bistam lọ́dọ̀ Abu Awana hadathana abbas aduri kí ni tọ́fà sáfìlẹ̀ fáwọn fáwọn kéw ìtawà nídìí ń bẹ̀ ni wípé suhail ó ní arusalani abi ila bani harifa bàbá mi rán mi ń sẹ́njọ́ kan lọ sọ́dọ̀ bani harifa àwọn bani harifa yìí kápá wọn gbèrú bí wọ́n wá rán ma lọ sírù ìwòròdù ó ní wà mẹ́rin gùlámù lánàá wùsọ́ọ́hìbù lánàá bàbá mi lẹ́rù kan wọ́n wá ní kó sìn lọ bá ń sinrin ẹjọ́ lọ ó lọ àwọn lọ àwọn lọ àwọn lọ fanada munadin min ha'itin bismihi ẹ̀ńtà àjọ ń lọ yìí láti orí òkè kan bá ń ṣe ń gbọ́ orúkọ rẹ̀ nù Suleiman Rashid orúkọ tẹ́ni ń jẹ gẹ̀gẹ̀ wọ́n sá ń pè báwọn ó ní ah, òun náà gbọ́ olóòkọ náà gbogbo ara rẹ̀ fa ashrafa alladhi ma'i alàlàáhìd falam yẹrọ ṣeyan ẹrù bàbá mi tààjọ lọ yìí lọ́ba sáré gun ibi òkè lọ tààlálù tá ń mọ̀mí láàrin tá ní à ń kó kọ́ mi kò sá gbọ́ kò rẹ́ ní kankan ọlọ́sọ̀ sọ̀kalẹ̀ pé ìmọ̀mọ̀lélẹ́ yìí o bẹ́ẹ̀rù ṣe jìjìnnì mọ́ méjèèjì ẹ̀rù sáà ń bá wọn wọn lọ bí ara wọn wọn padà bọ̀ ó ní fàdàkàrù tó dálé àbí nígbà tá a di mọ̀ wọn sọ fún bàbá mi wípé ojú mi rí tó o àti èmi àti ẹrú ìtẹ́ ẹran lọ ìtọ́sẹ̀ tọ́sẹ̀ lójú ọ̀nà rẹ o ah olú bàbá àwọn adáhùn wípé law sha'artu annaka talqa hadha lam ursilik riwaya imam muslim ni lọ́dọ̀ abu awana law sha'artu annaka talqa hadha al-amra lam tí n bá ma pẹ̀lú nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí lójú ọ̀nà ọmọ èké ni ẹ̀ẹ̀sì tí àyàyé ti gbò mélòó lẹ̀ sí ìmọ̀ nú ẹ̀kọ́ ẹ̀sìn ìgbà títí rẹ̀ ń lọ alìjẹnu ní pé ẹnì kejì rẹ̀ hùn wàlàkínni sẹ̀mí ìtò àbà Hurairata yuhaddithu an rasulillahi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn ilé kéwùjọ kan àbúrò rẹ̀ wà ń kọ́ wá ń kéwù ọwọ́ ní anabisa sàrám sọ fáwọn wípé tẹ́ ẹ bá ti ń gbọ́ ohùn idha sami'tum sawtan tẹ́ ẹ bá ti ń gbọ́ ohùn tí wọ́n ń gbọ́ kọ́ yín yálà wà wọn máa báyìí téèyàn bá sùn lọ èyí ó gbọ́ ohùn bí ìgbìyàn wà lójú ayé àti lójú oorun tí ó sì kílíà síyàn yakubu yakubu etí ẹ̀ mélòó wọ́n lọ kánú ẹ̀jẹ̀ rẹ̀ lójú títì yìí o nígbàtí e kò sí kùntàn bíi ní ẹ pé wọ́n máa kó wọn gba kánò lọ láti lọ Mẹ́kà ṣẹ́gbọ́n tí ń wí fún un ọtúlàlà ń lọ báyìí mẹ́kà mọ́ ń lọ ń tèmi èkó kún ló dé kí a máa gba ọ̀nà bóòlù èèyàn ṣe ní kóyún ẹ̀mí bọ́yá kò sì ju bí oṣù mẹ́fà lọ́mọ tó ń tọ́ ọjà dé láyé àájì tó kú fún tó yọ ọ̀nà náà nù ọwọ́ á ní àwọn sàṣàmì tẹ́ bá ti gbóhùn báyìí ẹ máa pèrún ẹ máa pèrún nítorí wípé tí an bá ti ń pè yàn wala shaitan idha sami'a an-nida ni shaitan idha sami'a an-nida tẹ́sù bá ti gbọ́ tí an bá ti ń pè yàn wala yọ̀ọ̀hù walahu husasun husasun lòdì lárúbáwá a máa túmọ̀ kéèyàn tẹsẹ̀ mọ́rin ṣùgbọ́n ìwáyà mi ìwáyé pé walahu duratun yóò máa ọsá lọ yóò wà máa yasó àwọn àfáà ní kí ni ọfà tí ó fi máa yasó wọ́n ní tí ọfà ní wípé àdánù yẹn gangan tí ń gbọ́ ara nínú ní jẹ́ fún yóò wà máa gbé iṣó wá lára láti máa fi dírẹ̀ létí kọ́ọ̀bà gbọ́mọ́ apá kan àfáà sọ́rọ́ abákan àfa nílá wọ́n làwọn dùrọ̀ ọ̀pìn iṣó tí ọmọ aṣọ lọ yìí ara ni ó ní débẹ̀ ńgbànú rẹ̀ bá púpọ̀ tí wàhálà bá bá yọ ọmọ aṣá eléyìí olókè àhàdíìsù mi من حديث الذي أخرجه الإمام أبو داود من حديث جابر بن الله رضي الله تعالى عنه وأرضاهما ó dẹ̀ sàṣà ń tẹ́ ẹ bá fẹ́ máa ṣèrìn àjò gbogbo ìgbà ìlà máa ń sọ fáwọn sọ̀tàlá wípé àjẹ́ nǹkan kan o àjẹ́rán náà là ń wá o ṣùgbọ́n gbogbo àwọn tí a ń yẹ̀pẹ̀ nù kọjá wípé àní máa lè ṣèrìn àjò lóru nínú ìlú yìí afàwọn lé ọlọ́ alẹ́bìnrin aleikum bidulja tẹ́ ẹ bá fẹ́ máa ṣèrìn àjò tó jìnnà ẹjọ́ máa jóru òru ni kẹ́ máa fi rìn ṣùgbọ́n tẹ́ bá fẹ́ máa rìn náà ẹ tètè máa kúò nílé tí wọ́n bá ní ajílajà rọ́jùl kéèyàn ò tètè bá fẹ́ sẹ́rìn àjò lóru kó tètè kúò nílé báyà bàdà magrib tàbí ṣáì báyà sẹ́yìn bá wọ́n ní ajílajà ṣùgbọ́n tí wọ́n bá ní ìdìlájà kéèyàn ò sùn báwọn kọ́ wá di bíi four thirty kọ́ ẹsẹ̀ wà fẹ́ bẹ̀rẹ̀ rìn àjò ìbẹ̀rẹ̀ rìn àjò ní ìgbẹ̀yìn òru oníkílẹ̀ o ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ oníkílẹ̀ o ìdìlájù báyìí anábì ní ẹ̀tẹ̀tẹ̀ máa nìní òru yìí tẹ́ bá fẹ́ sẹ́yìn àjò ẹjọ́ máa bóòrù torí kílódé sọ bẹ́ẹ̀ fún yín fa innal ardo tutwa bil layl tọ́rọ́ lọ máa ń ká ọ̀nà kò fún ẹni tí bá ń sẹ́rìn àjò lóru in tí ó bẹ jìnnà tí ó máa jẹ́ bí ìrìn wákàtí yóò máa fi tí ò dúbí ọgbọ̀n ṣẹ́jú rìn lọ lóru ọlọ́run máa ń sun ilẹ̀ kì ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí má sọ pé ọba tú o. ọpọlọ dààmú o wípé ah, ẹ̀bọ̀n tá à ń bí mi ní pé kò ní sódọ̀ ṣé bí sẹ́rù títì tí ẹ̀ ń ṣe láyé rẹ̀ rí. ẹ̀dá kan kí ló fi gbọ́dọ̀ ọ̀pùn láyé tọ́tàn bí n sọ àwọn títí ìsọmú tó lọ wọ́n fẹ́ sáǹfààní bẹ́ẹ̀ fi ń sọ fún ẹ tí wọ́n sọ tó ẹ̀yàn ẹ̀yàn mí pé ọlọ́run fi hàn ní pé tọ́bádẹ́yìn ìgbà àà ah, jẹ̀mọ́ ẹ̀ dákun igbó lẹ̀rú máa bọ̀ pọ̀lọpọ̀ ìyànjú láti ṣèrìn àjò ní ìnísì aleikum bi dulja fa innal arda tutwa bil layl ti wá mọ̀ wípé gbogbo nǹkan dúdú ilẹ̀ àwọn àjẹ̀nù máa ń láìkì fàyídà àtàkọ́wọ́ àtìlàkùnlẹ̀ gìlán àhán annabi wá ní àwọn àjẹ̀nù sí pọ̀ tí wọ́n máa kí ló gúúlù nìyẹn ọ̀rọ̀ àwa náà tó ń pè ní ọ̀rọ̀ àjẹ̀nù náà ni lùmbárí ẹsẹ̀ rẹ̀ kọjú wájú ojú rẹ̀ kọjú ẹ̀yìn orí ìwìn àjẹ̀nù náà ni ṣùgbọ́n olòsì ni ẹ́ wọ́n máa fẹ́ síyàn lọ́nà wọ́n máa fẹ́ dẹ́rù báyàn ṣé alìjànù kèfèrí inú wọn ebi ọmọ bí ẹ̀sìn fẹ́ ròyìn wọn tá a bá ń rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan bí èso èèyàn ẹni tí a bá pèlè èso èèyàn ọ̀tọ̀ pé sùkó àtìsọ̀yìn ọ̀tọ̀ pé sùkó síyàn láàwọ̀ ọ̀tọ̀ pé èso yẹn kẹsà fẹ́ máa wà àmà wẹ̀rẹ̀ tí ẹ̀sẹ̀ ń dàgbà àbọ̀ láyé tẹ pé gbogbo oògùn ìlera ló ti wọ́n burúkú burúkú yìí àwọn ogun fàsáàdì lọ lẹ́sìn bí ìfètòsọ́mọ bíbí bí dílé ọmọ pa bí ìṣẹ́yún àwọn ní ọ̀wọ́n bí nkẹsì arító yìí kọ́ wá lọ mú agolo àwọn àgbàlagbà kan máa ń bá ń fa àwọn esu èsù èèyàn ni máa ń se bẹ́ẹ̀ agolo tí pé àmẹ́ ọ́ jẹ bọ́ǹfìtà nú ẹ̀ wọ́n máa wá sójọ́ yọ máa pọ̀ mọ́ wẹ̀rẹ̀wẹ̀lẹ̀ kọ̀ọ̀kan yọ máa <laughs> gbé mọ̀ sí ọgọ́rùn bọ́bìtà ọgọ́rùn mọ̀ sí bọ́bọ̀n bọ́bìtà ẹ dákun kí ni tí a bá lè máa sọ díẹ̀díẹ̀ díẹ̀ léyìí ọmọ kéèké tí ò tí ì gbọ́n kéèyàn wá mú sútì gúrúgúrú tá a máa ń jẹ́ ń jọun wá fi ojú takú ọmọ èké tí tó tó sì ẹ̀mú gúdígúdí èsù èyàn ni mẹ́wàá ráhùn tá a bá wá lè máa rí yóò sọ pẹ̀lú pé ẹ̀dẹ́kùn sọ ọba àkẹ́ ìlú náà ìwà tí ó kàn tí tí yóò máa wò pé ọ̀dà tó ti ṣe tán kí wá lè rìn rẹ̀ ń bẹ̀ tí ọba sì ti ìṣe bá ń lójúmọ́ kèé sí mi èsù èyàn nìyẹn ẹ wá wo ẹni tí ṣé mọ̀ pé ń gbàtàwọ̀ ọmọ irú tá a fi wé la fi fi wé sù èso ń dà sí rí tá a bá wá fẹ́ sọ̀rọ̀ pa ìwé ẹni tá a fẹ́ yẹn jọ bóòlù ó sì wá rí ah, ọ̀rọ̀ yóò clear. Hmm. so so clear now àlìjẹ̀nu tá à ń sọ̀rọ̀ ọ̀n báyìí à ń bọ̀ o àlìjẹ̀nu ẹ̀ ṣe wípé ẹ̀ ẹ̀ ẹ̀ nígbà tó náà ṣẹ̀ irọ́ o wọ́n rí a ààrí wọn a máa fọ́ ẹ̀ létí ṣé ẹ sì ti máa gbé ẹ̀ wọ́n à ń bọ̀ sẹ́gbọ́ ọtẹ ẹgbẹ́ lọ lóńgbò ó ní lọ́ọ́ bá gbọ́ ohun lájà họ gbà kọ́sìbù lápẹ́ ọmọ náà. jẹ̀máà sẹ́ẹ̀rí tàbá ti tó bá ti tọ́ ẹ pé à ń dúró rí ti sẹ̀lẹ̀ Yorùbá àfẹ́sọ́n afẹ́mọ̀ bá kí ẹ̀ pẹ̀lẹ́ rí káfílẹ̀ máa ma ń tà ń sọ lásọyé alìjẹ̀nà ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ kan sọ fún mi wọ́n nígbà táwọn wà ní kéèké ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ní ìsìn yóò ti súnmọ́ bíi one ká ká pè ní bóyá bíi one and thirty years sísìn torí bàbá wa yẹn lé lọ́ndrẹ́dì wò tó kù wọ́n ìsìnkú rẹ̀ ní ìsìn ó ti tún súnmọ́ bíi ọdún mẹ́jọ. wọ́n wà táwọn kéke ní ọ̀rọ̀ olóhùn sọ ni ọ̀pá onekene tírẹ́nì ńlọ́lọ́ mọ́lẹ̀ ńgbà tí ọgẹ orí ẹ̀dà ọlọ́gbà ikú mọ́lẹ̀ wọ́n sá gbé orí wá wọ́n bá sin orí ń máa sin orí ó ti wá pẹ́ ó tó bí ọ̀sẹ̀ nígbà náà ìyá kan òun máa pàkọ́ ọ wá fẹ́ domi ògìnù sí i tó domi sí ọ̀nà sàárè òun ọkọ rẹ gan tí ń jẹ báyámínú ní tí mi jùlọ ọmọ lọ́dún mẹ́wàá kò tó bẹ́ẹ̀ kó lórí gbà yé mi ìyá ẹ eh, eh, gbogbo àbájídàrú ọ̀nbí rani rani nígbàtí wọ́n lè bẹ́ ọ̀gbóhùn kankan àbàtún ti sinmi ó tún pẹ́ díẹ̀ sí lẹ́nìkan bá jítọ̀ lóru lọ́ba ní ọ̀sán ti ń tọ̀ lọ nígbà gbàdà ìtọ̀ lórí mi bí n bá wá fọ̀ lábẹ́já ayé pé mo kà òun wò tí ẹ wọ́n ní ẹni ò lè ní ṣòkòtò mọ́ bó sáṣe bẹ́ẹ̀ ní káàkiri àbàbá ilẹ̀ bá eléyìí ti kúrò ní ọrọ̀ àwàdà o ọwọ́ ẹ̀ ti gan ẹgbẹ́ wọ́n mú orí torí ẹgbẹ́ ọgbẹ́ gbà ee o ti kú o wàhálà wa dé ṣùgbọ́n intawa ń sọ fún wa ní wípé ká má fi wèrè wo wèrè lẹ́sẹ̀ wa lọ pé gbogbo àwọn babaláwo abankankan ni ẹ wá dáfá wípé àà orí bẹ́ẹ̀ gbé tutù ni èyí méṣù fẹ́ báyé wọn jẹ́ ni nígbà wá ṣe tí wọ́n ṣe ìdá wọn ọ̀bà gbóhùn mà. ṣe ìgbọ́dọ̀ fi dé dọ̀ mí wọ́n ṣe ìmọ̀ pé kọ́dà ó tún ní àkìlọ̀ fún ìgbésẹ̀ ẹ̀rẹ́ ti ìtìjọ́ òní o wọ́n ní àwọn tí àwọn òfọ́sọ lódò lóru mọ́ o àwọn òfọ́sọ ọmọ lódò lóru o èèyàn jẹ́ kan ìfowórẹsẹ́ nìyẹn ìfowórẹsẹ́ yìí náà ọwọ́ àlewá tí ó sì jẹ́ pé mùsùlùmí inú wọn ni ó sọ̀rọ̀ ṣùgbọ́n mùsùlùmí tó bá ti ní ìmọ̀ ọ̀tún yàtọ̀ sósì yóò lè mọ ọ̀rọ̀ àlìjẹ̀nù yàtọ̀ sí ní tí èsì ọ̀rọ̀ àlìjẹ̀nù anọ́sà sálàm ńgbàtọ̀ lọ́n gba mẹ́kà fún à ń pẹ́ nìkan ní Abbas ibn Mirdas Abbas ibn Mirdas Mirdas tó jẹ́ bàbá rẹ̀ abbas sahabi jalil rọ́dẹ̀ tó nàdọ́ kì í gba sílámù gbà náà bàbá rẹ̀ wálé lápámú ó ní ya abbas wo dọ̀márì dọ̀márì mi ò sálé wọn wo dọ̀márì dáadáa hada ilahu wa ilahi wa ilahu ummuk ọlọ́run ìyá rẹ̀ nù èmi bàbá mi náà nù náà rán ọlọ́run rẹ̀ nù yanfaruk gbogbo tó bá ń fẹ́ láyé ẹni tí tọ́ ọ̀bá ṣe ti ẹ̀yọ́ ọ̀fà ni ọ́ ọba ńlálàkálà oníbẹ̀ndìẹ bọ́ ńlálàtọ́dà oníbẹ̀ndìẹ tọ́ ọba ló fẹ́ bímọ òní ó di obìmọ tọ́ ọba ló ni òní ó di ọ̀kọ́lé ọba wá fẹ́ tètè rojú àánú rẹ̀ ọmọ wá kí rẹ̀ di ojúmọ́ ọ̀dọ́ bàbá rẹ̀ sáà ń gbé ìfẹ́ dọ̀mọ́rì sí lẹ́mìí anábì sì ti wá mọ́kà gbàdúrà nípa mọ́kà fún àbáṣu inú rẹ̀ bá dùn onú ti jáde jílọ̀ bẹ̀ láàárọ̀ yọ̀ọ́ fọ̀ nínú yọ̀ọ́ fọ̀ lójúnú ń gbọ́ òsì sàá lọ́ba dìjọ́ kan alìjẹnu tí ń dẹ́rù báwọn tí ń bẹ́ ń bí òsàn ẹ̀yọ́ dọ̀mọ́dì sí rẹ̀ kọ̀kọ̀kọ̀ náà bó ṣe bí ṣe ń sọ pé domad ìwọ ni olúwa ìwọ nǹkan láti inú òòsàn Abbas sọ̀hábí jẹ̀lìl ohun kan jáde bẹ́ẹ̀ ní bá ń gbóhùn tí sọ fún wípé ah, kí ni o tún ń ṣe nídìí mi ìwọ Abbas ah ọyá àfira Bani Sulaimu sì làwọn ti wá ìwọ́n sọ fún Abbas wípé قل لقضاء من سليم من كلها كل لقبائل من سليم من كلها كل لقبائل من سليم من كلها كل لقبائل من سليم من كلها أودع الضمار وعاش أهل المسجد أو فاض ماري وعشاء لولي مسجدي أو داض ماري وعشاء لولي مسجدي أو داض ماري وعشاء لولي مسجدي إن الذي ورث النبوة والهدى إن الذي ورث النبوة وتولى الهدى بعد ابن مريم من قريش مهتدي بعد ابن مريم من قريش مهتدي بعد ابن مريم من قريش مهتدي بعد ابن مريم من قريش مرة أو كضمار وكان يعبد مرة قبل الكتاب إلى النبي محمد صلى الله عليه وسلم قبل الكتاب إلى النبي محمد قبل الكتاب إلى النبي محمد قبل الكتاب إلى النبي القبائل كل القبائل من سليم كلها بني سليم láti bi tẹ́ ẹrú wédé tẹ́ ẹ̀ta gbòǹgbòdé ó yá wá di àwọn wà sí mi lọ́ máa sọ gbogbo ọba yìí pé. àwòdà àgọ́mà ríwá àṣà àlùlé màsíjìdí àwòdà àgọ́mà ríwá àṣà àlùlé màsíjìdí. èmi ò sá dọ̀mọ́rì ti dé bá wọn o ti dé bá wọn kò sí tí ń jẹ́ dọ̀má rì máa o láti ìsìn lọ wà á ṣàálù ní masjidi tí wọ́n bá lẹ́nìkan bẹ lórí ilé ọlọ́run tá wá lè pè láláyè tí èè sókù ẹni tí wọ́n bá ń bá mọ́sálásí ni láti ìsìn lọ odori yóò sin abbas. ohun láti inú rẹ. ṣe ti dáhùn. àjẹnú ti so wá sí àọ́dà bọ̀mà àríwá àṣà àlùlé má sì jíjì. pé iná lẹ́bí wàrí sánúbù wàtàwàlì hùdá. iná ànàbí gbẹ̀yìngbà tí ọ̀ sànàbí lẹ́yìn rẹ̀ mọ́. bàdàbí ni màrúyàmà mi ń kúrẹ́ ṣì mú tẹ́dì bàdàbí ni màrúyàmà mi ń kúrẹ́ ṣì mú tẹ́dì. bàdàbí ni màrúyàmà mi ń kúrẹ́ ṣì mú tẹ́dì bàdàbí ni màrúyàmà mi ń kúrẹ́ ṣì mú tẹ́dì. ọlọ́run sọ̀rọ̀ nábì lẹ́yìn ìgbà tí anabi isa lọ́yìn tọ́lá ń bẹ̀rẹ̀ òkè tọ́jọ́ ma mariamu yìí mú tẹ̀dí ó la nabi muhammad sallallahu alaihi wasallam tẹ pé ẹ bá ń tẹ̀lé láyé lónìí ó lẹ́ntì ń bẹ́ nù yọ̀nù ọlọ́run tí a bá tún báyìí lẹ́yìn nǹkan míì àwọn ba lórí òfò gbogbo nítorí ọjọ́ láyé gbogbo nítorí ó ní ṣé ẹ mọ ọmọ tí mo sọ fún ọ. àwọn ọ̀dà bàbá ìwà kàdá yóò bàdúrà rọ̀tà. bàbá lálẹ́ kìtàbí lànà bíi. محمد قبل الكتاب إلى النبي محمد قبل الكتاب إلى النبي محمد oòrùn sa dọ̀márì ti bàjẹ́ sẹ́ wàkẹ́rẹ̀ yorùbá dùnmà rọ́ta ìjọ́ ńlẹ̀ ń sinmi ìjọ́ ń tó dúdú dúnú ojú òdúdú o nítorí kíni nítorí wípé kọ́bílẹ̀lì kìtàbí lánàbí Muhammadi kọ́bílẹ̀ pọ́lọ̀ ń fún ànàbí ní tíà ònùngbò ti fún tíà ẹ̀ lẹ́skúsì máa kú ó ń dí ní o àbáṣù bá ń sa eré lọ bẹ́ gbàǹbí wáwó gbàǹbí wáwó tó fẹ́ bá sọ sálám ń pé ashhadu an la ilaha illallah mo ti ń tọ́jú kí ní ìtútọ́ mẹ́ta ń wò gbóhùn ìlẹ́nu rẹ̀ ha ti fún nìyẹn bákan náà rìwáyà kan bẹ́ẹ̀ nínú muslim ahmed wa fisnam tirmidhi min hadithi umil mu'minin aisha ta rọ́dí àná àrùbọ́à an sàn sọ fún yàwó aisha njọ́ kan wípé ya aisha iyaki wa muhaqqarati adh nínú èdè lọ́gbọ́wá tí wọ́n bá ní muhaqqara ó ní ẹ̀ṣẹ̀ kéńkélé ó kọ́ rẹ̀ mú sọ̀gírọ̀tún mina dunub jamu rẹ ni muhaqqarat aisha dákun ó wù mí kájọ wàlìjẹ náà ṣùgbọ́n má fojú kéré ẹ̀ṣẹ̀ kankan o torí bẹ́sẹ̀ ṣe rí ó kéré tó lójú ẹ̀ ń tọ́sẹ̀ fa inna laha minallahi taliban ọlọ́run ó béèrè o hadithi ni wọ́n wá ń kọ́ra wọn lọ́wọ́ ibn asakir nínú tàrí ìdámẹ́ṣkọ̀ mujallad 1 to 80 ní tàríwù damashkọ à ń pè ẹnìkan ní Sa'id ibn Muslim nígbà tí Sa'id ibn Muslim gbórí wàáyà yìí òun wọn ń kọ́ àwọn èèyàn ń kọ́ àwọn èèyàn ọ wà lọ́bẹ̀ nìkan à ń pè ní Amiru ibn Hisham wọ́n ní rẹ̀ Amiru ibn Hisham hmm. ó di nsọ àdìsí kẹtì mọ̀ gbọ́ fún ọ ó ní àdìsí wọlé gbọ́ ó ní àdìsí àwọn aṣáájú ọ̀sán nǹkan àríwáyà àríwáyà nǹkan aṣáájú ó ní ànábì sọ wípé ìyáàkì ومحقرات الذنوب فإن لها من الله طالبا اي سورة عليه ما فجرين سيقنا عمرو بن هشام واني حديث تون سوي èmi ti gbọ́ sáájú rẹ̀ mo tún wá lé mà lórí ẹ̀ ó lé mà wọlé ó lẹ́ ń tọ́ kọ́kọ́ sọ fún mi ilẹ̀ ń tà ń pè ní Suleiman ibn Mughira abiduni ibn silon pọ̀ jimá afẹ́ gọ́ta bá ti rìn ètò yẹ ti ṣèitọ́n a máa sọ tèntó jẹ́ ti ètò kílíà rẹ̀ náà èèyàn lè gbóhùn tí ó sì jẹ́ ọmọ ìyá wa àlìjẹ̀nà tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nǹkan wo lábàánú ohun ìlànà bí wàá bá lè fèsì jọ àfáàwá yìí Ibn Mughira Sulaiman yìí ó ní nǹkan kan bẹ tó ń fi sẹlọ́n ẹ̀mí wọn sọ pé tó bá tiẹ̀ lè jẹ́ sẹ́nà ìbàdá mi náà ju gbogbo eléyìí lọ ọlọ́nkọ̀ ẹ̀kọ́ yẹ òun lè rí pé ṣe bá yé ìmú èso kọ̀ọ̀sẹ́ tó fi rẹ̀ ó gbà pọ̀ ń sẹ́ ṣùgbọ́n wàláyé a rí nǹkan mìíràn tó ń jẹ́ lè fi parẹ́ òun rò bá nínú ara àwọn ṣùgbọ́n rí ọlọ́ni lọ́ba sùn ó ní fa ní bá ń gbọ́ ohun bó ṣe sùn ohun sọ fún wípé Suleiman kún látàkìrán námínà múnú bí sọ̀kìrọ̀ látàkìrán námínà múnú bí sọ̀kìrọ̀. لي رغدا يعود كبيرا إن الصغير قد يعود كبيرا إن الصغير قد يعود كبيرا إن الصغير قد يعود كبيرا إن الصغير ولو تقادم عهده الصغير ولو تقادم أهده عند الإله مسطر تسطيرا عند الإله مسطر تسطيرا عند الإله مسطر تسطيرا عند الإله مسطر تسطيرا فازجرها وكان لبطالة لا تكن فازجر هواك عن البطالة فازجر هواك عن البطالة لا تكن فازجر قالت لا تكن فاصدر وكان عن البطالة لا تكن صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا صعب القياد صعب القياد صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا إن المحب إذا أحب إله إن المحب إذا تفكيرا طار الفؤاد وألهمت تفكيرا طار الفؤاد وألهمت تفكيرا طار الفؤاد وألهمت تفكيرا فاسأل هدايتك لإله بنية فاسأل هدايتك لإله بنية فاسأل هدايتك لإله بنية فاسأل هدايتك لإله بنية فكفى بربك هاديا ونصيرا فكفى بربك ربك هاديا ونصيرا فكفى بربك هاديا ونصيرا فكفى بربك هاديا ونصيرا ayé àti tú lè mọ́fẹ̀ sí má inṣàlá rahman ibi láti níjọ́mẹ́jọ ibi orin láti bẹ̀rẹ̀ bí àwọn ìmọ̀ràn mi jọ́mẹ́jọ àá wà débi ntí ń pè ní àjà sọ́sẹ̀rẹ̀ láyé ń ṣe ọlọ́run àbí ọ̀sẹ̀lẹ̀ rí sájà lè gbé èèyàn lọ mélòó ló sì pín sí téèyàn bá lọ kí lèèyàn máa ṣe ń bẹ̀ tó dé kí ló lè máa ṣẹlẹ̀ sí bóò la lè mọ rúùn tó gbé lọ́nà àdìjànù bí ibn ilayi wa idil kohar ibi káàkiri bẹ̀rẹ̀ jọ́mẹ́ jọ́nu pẹ̀lú ní bí alùmọ̀ rahman hada wa sallallahu alaykum wa rahmatulahi wa barakatuh.